الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى أهله وصحبه أجمعين وعن سهل بن سعد رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم أتي بشراب فشرب منه وعن يمينه غلام وعن يساره الأشياخ Sahal ibn Sa'ad lọ́mbà ṣàlékún yọnu fún gbogbo àwọn ọ̀gá wa àwọn sọ̀hábà annabuwa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní òjíṣẹ́ ọlọ́run kálékún kí á ti bẹ̀ ọmọ bá annabuwa Muhammad sallallahu alayhi wa sallam ó ti ya bí ṣàrọ́bìn wọ́n gbé nǹkan mọ́mọ́ kan wá fún annabi ọ̀ṣẹ́rìbà minhu annabi sì gbà ó mọ́. صلى الله عليه وسلم وعن يمينه غلام وعن يساره الأشياخ níjọ́ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí anasi ní ọmọdé ọmọkùnrin kan tí èsì àgbàlagbà òní ń bẹlẹgbẹ ọ̀tún ànábì sallallahu alaihi wasallam àwọn òní ń àlàáfíà lẹ́gbẹ̀ òsì rẹ̀ al àwọn àgbàlagbà ọmọdé ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kan kọ́lá kìí sàgbàlagbà ẹyọ kan àwọn àgbàlagbà ń bẹ ní ẹgbẹ́ kejì ọ̀kọ́ ọ̀làlẹ̀ ìgbòlá ànábì wa kọjú sí ọmọ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún rẹ̀ yìí àtà ìbánulí àǹtọ̀ tó yà òlà sọ fún mi kí n gbé nǹkan mímu yìí kí n kọ́kọ́ gbé fáwọn àgbàlagbà tí wọ́n ń bẹ lábàá lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà ẹ̀mẹ́jẹ̀ àgbàgbé ìpè súnà nẹ́bí àní ni pé bọ́ọ̀bà páàsì nǹkan sáwọn èèyàn ìgbòdo ti bẹ̀rẹ̀ àpọ̀ ọ̀tún rẹ̀ àti tàbí fi ara oko kan tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ànábì tábù bákìrì sì wà ní ẹ̀jẹ̀ àlàáfíà rẹ̀ síbẹ̀ náà ẹni tí wọn mọ̀ rí ẹnìkan mọ̀ ó kọ ẹ̀ òun làǹdẹ́bì kọ́kọ́ gbé ẹ̀ ti fún ọ àmẹ́kọ̀ọ́ tuntun tá a fẹ́ kọ́ lónìí ni pé ǹjẹ́ a lè béèrè lọ́wọ́ ẹni tó ní ẹ̀tọ́ pé sọ yọ̀ǹda ǹjẹ́ sẹ́rí àgbà wa láyè káfí rinlẹ̀ pé ìwọ ló ní kíní yìí o àmọ́ sọ yọ̀ǹda rẹ̀ ẹ̀rí nìyẹn sẹ́rí àpé a lè ṣe bẹ́ẹ̀ ànábì ni ata zanuli àti ọ̀pẹ̀yà ìwọ́n ọmọ yìí dákun ṣe ń gbé fún àwọn àgbàlagbà sọ yọ̀ǹda bẹ́ẹ̀ nígbà nẹ́bí ọba ọ̀pẹ́rẹ́sì èèyàn kọ́ mọ́ pé bá a bá gbé fún wọn kí ni ó ṣe àwa táwọn wá sọ ànábì ńkọ́ gbòláàmù ọmọ kékeré kọ́lá bọ́jú ọmọ téèyàn bí náà ntọ́lọ́ ń bá fún un ní ẹ̀tọ́ tiẹ̀ bẹ́ẹ̀ bá rí i pé ní ó sì dáa ká ṣe báyìí ẹ wàá béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé ọtí ọlọ́run sọ yọ̀ǹda o tó bá lóun yọ̀ǹda alhamdulilah ẹ̀kọ́ ńláńlá tí àdìsí eléyìí fẹ́ kọ́ wa ni tọ́ káwá gbọ́ kí lọ́mọ yìí wí o èyí wá ṣe pé gbogbo ẹni abábi náà láàrin tí ipò gbọ́dọ̀ pé yẹ níjọ́ tó bá wí nóò náà kí ni reaction wa nóò lọ́mọ yìí wí níjọ́ yìí o fa nàbì sallallahu alaihi wasallam àwọn ẹ̀kọ́ ńláńlá tá à ń kọ́ lára nàbì náà ẹni alẹ́ pa láṣẹ àmọ́ àmàpá àgbọ̀dọ̀ pa láṣẹ nítorí pé ọlọ́run ò gbà parọ́ àṣẹ bẹ́ẹ̀ ọlọ́run ní ká bí ni pé sọ yọ̀ǹda bọ́ bá yọ̀ǹda good bọ́ bá lòun ò yọ̀ǹda ǹjẹ́ yìí ń gbọ́dọ̀ dé ní kí á mú sínú á mú sọ́kàn pé á ah, ọmọ bú lọ́mọ ìgbà agbọ́ bá nàbí ti ṣe sọ̀dọ̀dọ̀ ọ̀sọ̀dọ̀. faqala al-gulam ah, ọmọ yìí náà dáhùn ni wàláhi ya rasulallah la usiru nasibi minka ahada a rẹ̀ ànábì mo búra ló kọ́ lọ́n kí n gbẹ́nu lébi bí wà ànábì ṣẹ̀ṣẹ̀ gbé ẹnu kò ń bẹ́ẹ̀ ń lè yọ̀ǹda rẹ̀ fẹ́nìkan o bá gbé nǹkan míì lẹ́ni yọ̀ǹda ẹ̀rí pọ́nmọ́ yìí fi ẹ̀kọ́ ó fi ládàbí ó fi wí nóò ìwọ ọmọ tí wọn náà ní kọ́ọ̀sì àti wíńdò sí ládàtì fẹ̀kọ́ kun sallallahu alaihi wasallam anabi ah, sallallahu alaihi wasallam bá anabi torí mi yarhamukallah anabi ọ̀jẹ̀ ń pa ọmọ yìí náà sì fẹ́ gbà àyọ̀ àgbà rẹ̀ yí ẹ̀wò bí tó ti ẹ̀wò bó ti gbé lọ ẹ̀wò bó ti fẹ̀kọ́ wí òní a ẹ̀dá a bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ gbẹnu kó ń bẹ́ẹ̀ yàn nẹ́bí kò ì pé mo wá láǹfààní pé mi ní kọ́kọ́ gbé ẹnu lé a ń lè fi yíhun lẹ̀ fẹ́ni kankan o ń lè fi yíhun lẹ̀ fáwọn àgbàlagbà o eléyìí náà dákun ayé àlọ́ ọbẹ̀ ẹni ọba kọ́ dé mọ́sálásí ní ọkùnfà ìtaàkù wájú o àìlé ọmọ kó ń bẹ̀ pé kó ń bẹ̀ lórí àwọn àgbàlagbà olùkọ́ àmọ́ àlè bí wọ́n bá nẹ́bí ìwọ ìdájá ò sì sún fún àwọn àgbàlagbà ò sì bọ́ sí ibi báyìí kí àwọn bàbá ọ̀ráyè gbọ̀ǹbẹ̀ ọ̀ láti yàn náà kún ẹni ọba ẹni ọba mọ̀ kó n fẹ́ dún sáàbù wájú kó tètè dé kọ́dà nínú tí ó sì dáa ní ayélujára fi tẹ́ ẹ̀ tí wọ́n gbá kalẹ̀ kí ẹ lọ́ba nínú àtẹ̀wọ̀n síbẹ̀ nígbà tí ilé wọn ní ti àwọn àlàjì kọ́dà kọ̀dà ntẹ̀yìn fi láàyè mọ́sálásí òní kọ̀ọ̀kan débẹ̀ ẹnu àyàfi tí ń bẹ ń bẹ òun ni àwọn tí ó wà lẹ́yìn ìmáàmù kan ọmọ èké tó bá dó ń bẹ̀ lẹ́kọ̀ọ́ mẹ́ ànábì láwọn tí ó tò lẹ́yìn ìmáàmù àwọn làwọn tó ti dàgbà tí wọ́n lè rìpléèsì ìmáàmù bí ìmáàmù bá ní ìdí kan àbí míì láti kó lórí kíni lórí ìrọ̀ àmọ́ tó náà bá sì ti màyé rẹ̀ nínú ọ̀run tọ́lọ̀ dúró ní kọ́nà kan tọ́lọ̀ dúró ní áńgù kan kọ́dà bọ́ jẹ́ sáfù wájú náà àìlé o àìlé wọn o èèyàn lómi lè pè é àákìlọ́ mọ́ kéke ń wá ń sáfù bẹ́ẹ̀ ni níjọ́ tí ànábì sallallahu alaihi wasallam ànábì lọ kí Ummu Sulaym yìí jẹ́ ya anásìtà máa ká ọ̀run rẹ̀ ní gbogbo gbà yìí ìyá wa ní àbínú rẹ̀ wáyà kan wọ́n ní yàyà rẹ̀ gbogbo ìdí bá jẹ́dé anásì ń bẹ lọ́dọ̀ rẹ̀ wọ́n ní mùsùlùmí wa yóò fà nàgbà kẹ́ tó lọ kírun nù lè wà yìí káwa náà máa mọ̀ pé ìyá nàbì ti yànnà fílàní lọ dàbẹ́ dàbẹ́ bóun ni wọ́n wá tó kírun jọ náà anásì ń sọ fún wa pé ànábì ló ń wájú. èmi àti ọmọ kékeré kan ọmọdé òsì ìgbà kan wá tò lẹ́yìn ànábì ó mú sùlẹ́mù wá tò ní ẹ̀yìn wa kẹ́yìn náà jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹni tí ọmọ obìnrin yẹn tó sáfù o sáfù ọkùnrin ọ̀tọ̀ sáfù obìnrin ọ̀tọ̀ bó ti jẹ́ ní wọ́n fi pé sáfù torí ẹ mẹjẹ àgbàgbé bọba pé ọmọ yìí kò ní consideration nù nù sáfù ni nbọlẹ yẹ kí anasi ọlọdọ ẹgbẹ ọtún anabi ni ọba dó ọba pé èèyàn méjì lọ fẹ́ kírun ẹgbẹ ọtún ìmáàmù ni wọn nìkan tó jẹ àtìlẹ́yìn ìmáàmù kí ló dé tí anasi bọ́ sẹ́yìn ńjọ yìí torí pọmọdé ọmọ kékeré àjẹpọ ọmọ kékeré náà ní kíni ó ní consideration nù sáfù o ìyá ti yà lọ bẹ̀rù o tó ká padà sórí àdéhìí tá n kà yìí. wàláhi ya rasulallahi la usiru bi nasibi minka ahada a ǹlẹ̀ yọ̀ǹda o ǹlẹ̀ yọ̀ǹda kò é pé èmi ní kọ́kọ́ mú un tá nẹ́bí mú tán a ǹlẹ̀ yọ̀ǹda yóò fẹ́ nìkan o. kọ́ọ̀là sáàlù ti ń gba àdéhìí wa ó ní fatalahu rasulillah sallallahu alayhi wa sallam fìyàyì anabi ti gbélé ọmọ yìí lọ́wọ́ olóhùn ọ̀yọ̀ǹdẹ̀ tọ́ ọ̀hún àfúnlẹ́tọ̀ rẹ̀ náà ni èdè bá wà pé àjẹ nǹkan lébẹ́lẹ́ là ń bí ọ pé ọ̀rọ̀ yọ̀ǹda ọlọ́ yọ̀ǹda yọ̀ǹda kọ́ gbogbo wa ni ẹjẹ́ ànábì sọ̀lá sọ̀lá ẹni a bá bí pé sọ yọ̀ǹda ẹ̀tọ́ rẹ̀ gbogbo ọ̀nà tá bí bí bí bí kọ́dà lè bẹ́ẹ̀ láì fi ká bẹ́ẹ̀ yẹn o tó bá ti di ní òun ọ̀gbà ọ̀gbà náà nù o àìrán rò yín o bẹ́ẹ̀ náà ká wíńdò yín pé kò já gbé kínní fáwọn àgbàlagbà ẹ mọ̀ pọ́nmọ́ yìí náà sọ ntọ́fà ntọ́fà yìí náà sì nítumọ̀ nínú ẹ̀sìn ẹ̀ gbòǹtì ọba jáde lára nẹ́bí àlùbáríkà pọ̀ mbẹ́ ẹ̀ ẹnìkan wàá lè túláàsì yàn pé nítorí wà ń bẹ̀ wọ́n bá wù ọ́ ìkàlẹ̀ bọba wa gbá ìrìlẹ gbà gẹ́gẹ́ bọmọ yìí ti wí káwa náà gbà bá nàbì ti gbà ó sọlọ bá ó sọlọ ẹ ọlà nàbì sì gbé njẹ mọ yìí ó gbé fún ọmọ yìí kó tó kan àwọn àgbàlagbà mọtàfà fún àdéhùn yìí alimami Bukhari àti alimami Muslim ni wọn pa lọkọ gbà wá. فمسا جوسي ولم فانيو هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه وإياكم